عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته لا يا أبدا ولا عبدي أكتم قواجوكا لني في قد تفواني أفانياتي للاوات لكن لكم جفور láti bára wa sọ̀rọ̀ ọlọ́run àti láti ẹ̀sùn lè gbọ́. a dúpẹ́ fún ọlọ́run ọba náà lórí ìkẹ́ eléyìí tí ọlọ́run ọba ni ó ṣe fún wa. àwọn ń bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala lórí gbogbo àwọn ọrẹ pápá jùlọ orí pé ó fún wa ní hidaya ìtàfijẹ́ mùsùlùmí àti orí pé ó fún wa ní àlàáfíà ìtàfi náàfàánà àti fèsìn àtàwọn oríṣiríṣi àwọn orí ìmí ìpò fún wa lẹ́yìn ìṣẹ́wà kò táyé àtàwọn kò ṣe kàtàn orí tọ́nà àwọn ṣe fẹ́ nìkan kan wa ètò yàtọ̀ pé tábà wọn náà sọ fún wa nínú Al-Kùránì wípé apá wa ọ̀ká láti sa àwọn orí tó wọn náà wá ṣe fún wa tán wọn ni in ta'uddu ni'mata Allahi la tuhsuha tó bá jẹ́ fẹ́ ka àwọn àǹfààní àti orí ilé ìdílé ọlọ́run bá ṣe fún yín àǹfààní ọ̀ka ò ẹ̀ lè kà wọ́n tán ò mélòó ni ẹ fẹ́ nínú àwọn tọ́lọ́run bá fi kẹwàá ọlọ́run adúpẹ́ gbogbo ẹ̀ lápapọ̀ àdẹ̀gbà pé lọ ṣe àgbà gbogbo ń ta ní àti ń ta jẹ́ àti ń ta dà lónìí àti bíbẹ́ wa àti gbogbo ń ta náà láǹfààní àti rí ṣe ní àǹfààní náà kì ṣe mímọ̀ ṣe wa àwọn ọlọ́run nínú ìjọ kan rẹ̀ àti ọlọ́run gbogbo òjòkó tó wọ̀ fún wa nígbà láàyè láti rí dáadáa ti pẹ́ lórí rẹ̀ ọkàn ń bẹ wọ ọlọ́run nínú ìjọ kan rẹ kó o fọ ẹ̀mí wa mọ́ kúrò ní ibi gbogbo èròkèrò ìsọkúsọ ìṣekúṣe àti gbogbo ohun wa àti fún wa lè ṣe àkóbá fún àtìrí látọ̀dọ̀ ọlọ́run gbogbo àwọn kan báyìí ọlọ́run jọ ńlá wa kúrò ń àtúnkìra wa káàbọ̀ lónìí síbi ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ wa ilé tí a fi ń tú tíra kan nínú àwọn tíra ìsìn wa ìtí a mọ̀ sí al-arba'un an-nawawiyya an tó an ṣiṣẹ́ rẹ̀ fún hadith yìí a ń ṣe ṣẹ́rẹ̀fù hadithu yìí hadithu ilé tàbí báyìí wọn náà ni alhadithu tààni hadithu ilé kejì nínú sírawa maslul arba'in nawawiyya hadithu ilé kejì tá ń kà lọ́wọ́ yìí a bẹ̀rẹ̀ láti fi dé sahabi àgbà وجاء الخليفة الثاني من الخلفاء الراشدين أرول إليك في جنين وأتانا بفاقودا صلى الله عليه وسلم الذي عمر بن الخطاب رضي الله تعالى عنه وشي شرايفها كيف حديثنا شد لتك في فوائي أبو حفص وإن بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اطلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه قال يا محمد أخبرني عن الإسلام قال أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت قال صدقت قال أخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره قال صدق ibi náà ni àtúnṣe bẹ̀rẹ̀ tuntun padà lónìí sọ̀hábì ó ṣàlàyé ìṣẹ̀lẹ̀ ńlá tó ṣẹlẹ̀ nígbàtí arákùnrin yìí wọlé tí jókòó ànábì pẹ̀lú àwọn sọ̀hábà sallallahu alaihi wa sallam wa radiyallahu ta'ala anhu tí wọlé rẹ̀ wọ́n bí wọ́n bá ànábì àwọn béèrè tó ń béèrè yìí ẹlọ́dá àwọn apáńdà tó tẹ̀lé padà ìlú fa àwọn ọ̀rọ̀ sí lókè lọ́dá àwọn padà àwọn béèrè pé arákùnrin yìí béèrè lọ́wọ́ anábì sallallahu alaihi wa sallam àwọn béèrè tó kẹnu ni ìtúyà fi pé dandan ní fèmí àti náà láti mọ àwọn béèrè náà kádẹ̀ tí mọ̀ dáhùn sí wọn kò sí fàárí ní pé à ń ṣe islam kó máa wá ń nímọ̀ nípa ìsìn rẹ̀ pápá jùlọ àwọn ìbéèrè tó tó jẹ́ sí pé àwọn tí ó bàbàrà fún èèyàn láti mọ̀ tó pàtàkì fún èèyàn láti mọ̀ tó di dandan fún èèyàn láti mọ̀ nínú ẹ̀sìn kéèyàn máa wá mọ̀ kò sẹ́ni tó mọ̀ tán àfọlọ́run ìgbọ́n àwọn kan wọ ó ti ní lójú ìdòlè lọ tó máa bèrè lọ́wọ́ mùsùlùmí gbé mẹ́rin lóko islam ó ní òpó islam òpó islam òpó islam ó tún máa wá tún pè àwọn orí àláyà kásọpá ọmọ mùsùlùmí ọmọ òpó islam ìṣe ìṣe márùn-ún àwọn kí wọ́n béèrè lọ́wọ́ ìyàwó kí wọ́n tó ní kíní kan ń pè ní ìgbàgbọ́ àwọn àjẹsára ní olùgbàgbọ́ òdodo mélòó wá ní òpó ìgbàgbọ́ tí mo tún máa sọ pé ní ọmọ ọ̀ míṣá wọn fún mo gbàgbọ́ míṣá pọ́lọ́ ń bọ́ ń tè míṣá ẹ̀yìn lẹ́dẹ̀ mo ògbó tẹ̀ ń pín gbàgbọ́ sí bóyá ìgbàgbọ́ tó nípọn àbí ìgbàgbọ́ tó fúyẹ́ èmi ṣá mọ̀ fún mi bọ́lọ́ ń bọ́ ìgbàgbọ́ ní ìgbàgbọ́ ń ibi tí a bá dé lọ́sẹ̀ tó kọjá ni أخبرني عن الإيمان لأن وتبع يجيلي لغافر التي أخبرني عن الإحسان إتي أنا بتدارك علوم بذكي أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك لا يلينا لو أبير بير الله نيك ìwọ́n táwọn jẹ́ sọ fún pé mi ò mọ̀ ètò ìbèrè yìí torí pé mi ò kí ń ṣe ọlọ́run kò rọrùn fún mi láti mọ̀ kí nìkan tó tún béèrè ò ní àkàbèrè ní àníṣà àṣàlàyé ní iná fún ọlẹ́kọ̀ọ́rẹ́rẹ́ pẹ̀lú àmì ọlọ́run حسب ما شرحه العلماء الذين نقرأ كتبهم أعطوا يا كتواري قجاه táǹkà àwọn ìwé wọn tí wọ́n fi ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún wa báwọn náà ti ṣàlàyé rẹ̀ lẹ́yìn ìgbà táwọn lè wá dá lóhùn pé mọ́lìmọ́sọ́lù àníhà bí alámọ̀mìnà sáà ìlú kọ́mẹ́ntì nǹkan àmì ìlẹ́yìn ilé ìkọjá pé tó náà tún bèèrè ní pé àkàbẹ̀rẹ̀ ni a ní àmàrà àti ha قال أن تلد لأمك ربتها وأن ترى العفاة دعرات دعالة يتطولون في البنيان إليه النسان في سلايين إدام بيري فيتم وباقين تلو بعد أخرى نأتي بها إتما عليك ولك أتعى عليه أتعى فيه الشيخ والوري بطرعين يبسان من بيري فيه lọ́wọ́ Umar ibn al-Khattab bí kò tẹ́lẹ̀ mọ́ ní sàáìl jọmọ tó wá bèèrè bèèrè yìí Umar dẹ̀ ń dá anábì ló ń fi Allahu wa rasuluhu a'lam ó ní ọlọ́run ti ṣiṣẹ́ rẹ̀ ló أتاكم يعلمكم دينكم ẹ̀sìn ló wá kọ́ yín ẹnìyẹn mọ tó wá béèrè ṣùgbọ́n wá béèrè láti fi kọ́ yín lẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ tó kọjá ní ta dúró òun náà ní arkanu islam àwọn òkú islam ajẹ́kọ̀ọ́yẹ wa pé márùn-ún ìgbà pẹ́kọ̀ sọba kan tó yẹ ká máa jọ́sìn fún lódodo àyàfọ́ ọlọ́run ọlọ́ àti tí a náà fi sọ̀rọ̀ ọlọ́run alẹ́yìn wọ́n sọ́lọ́mọ̀ ẹrú sí ọlọ́run ọba ni òpó kan lè léyìí tó lẹ́kọ̀ọ́ tó dádúró tó jẹ́ pínì wà ṣèhádà tání fàbíhìmá ẹ̀kọ́nù lè abdu mùsùlùmá fàbíláhùmá fàlà pẹ̀lú kọ́lọ́wọ́ yìí ni wọ́n fi jẹ́ mùsùlùmí tí a wá lórí ẹ̀ tí a bá àgbèrè kúrò lórí ẹ̀ di kékeré tẹ́yìn ọba ti gbà pé kan ṣoṣo lọ́lọ́run anábì sọ̀rọ̀lá àlùsọ́lá òjíṣẹ́ ọlọ́run ọba ní ẹrú rẹ̀ ni ọlọ́run nìkan ṣoṣo lẹ́ni tí àdẹ̀ máa ń sìn tí a bá ti gbàgbọ́ nínú gbólóhùn yìí ọlọ́run nìkan ṣoṣo lẹ́ni tó lẹ́tọ̀ ká máa jọ́sìn fún lódodo kò sẹ́nìkan tó lẹ́tọ̀ ìjọsìn bí kì í ṣe òun báwa ni Muhammad ti jẹ́ sọ̀rọ̀lá ìtumọ̀ rẹ̀ wípé nìyẹn bá jẹ ẹni tí ń jọ́sìn fọ́lọ́run lórí ilẹ̀ ó ti di ẹni tí ń sin lọ́run lórí ilẹ̀ ẹni tó gbà fọ́lọ́run ẹni tó mẹ́rin tó wà ṣe láyé téèyàn bá ti gbà bẹ́ẹ̀ fọ́là èèyàn sì mọ ìtumọ̀ ẹ̀sìn ẹni náà kà sí ṣeré ni ìyẹn ló kó àkọ́kọ́ tó gbé ìsìlámù dúró sáà rẹ̀ gbọ́dọ̀ fi ṣàrẹ́wàá èèyàn kí ń fi ṣàrẹ́wàá a ṣe ń bọ̀ ń bí àwọn májẹ̀mú tó rọ̀ mọ́ méjèèjì gbọ́nà لكلمة لا إله إلا الله شروط وكذلك لكلمة محمد رسول الله صلى الله عليه وسلم شروط ولو لا إله إلا الله ما májẹ̀mú gbọ́nà محمد رسول الله صلى الله عليه وسلم wọn náà ní àmájẹ̀mú tó jẹ́rọ̀ mọ́ lẹ́yìn òkú alákọ̀ọ́kọ́ yìí òkú ẹlẹ́ẹ̀kejì yìí tí ó ń jẹ́ àwọn àǹtàmọ̀ sí pillars of Islam òun náà ni àṣọ́lá àṣọ́lá alábìnrin náà àdékò mi ní àhàbù lẹ́rìí bẹ̀rẹ̀ náà náà wà láàárín anika amaleka lọ ṣe léèrè lọ́wọ́ àwọn tí wọ́n bá kó sínú náà máa sọ́dáka kún fi sáfàr kí ló sọ́yìn jẹ́ tẹ́ wá pù wà nínú náà ṣe kẹtù bára ibi tẹ́ ti bára yìí inú ìsì tọ́lọ́ wọn bá náà ọmọ náà máa fi lọ́jọ́ àti pé ìrùn kíkí okùn òfàní tí ò ní jẹ́ kí ọ wọ iná lárìkì àmà pẹ̀lú àwọn sọ àwọn tẹmọ̀ra wa létí gbogbo ògbà yìí pé gbogbo àwọn ànábì ọlọ́run tọ́lọ́ àwọn ọmọ sáyé ni wọ́n forí kanlẹ̀ fọlọ́run tí wọ́n jọ́sìn fún lójú ọ̀nà ilé ìtàn ṣàlàyé yìí ṣùgbọ́n láwọn zero ni a bá ti máa ń kírun ó fún wà ìpín ẹni náà àwọn balabala tó bá wà lọ́wọ́ rẹ̀ àwọn rọ̀kan kó sì máa jáwọ́ tìrìkíni tìrìkí iná sọlá tàtẹ́ni ha ánìlì fàṣà ì wọ́lì mọ́ta tìrìkí ìrún kíkí a máa gbà kò ní fẹ́ kí nǹkan míì nínú àwọn tọ́lọ́wọ́n bá kọ̀ kò ní fẹ́ lọ́wọ́ náà bí tí kò máa ẹni tí ìrùn kíkí ò bá dùn lára kọ́dá ó lè máa borí ó lè máa mọ́rẹ̀ ẹ̀sùn kẹ́ máa wo gẹ́gẹ́ bẹ̀rẹ̀ tẹ́sì dùn lára ṣùgbọ́n tí ìrùn ọ̀bá ti dùn lára ẹ̀ lítà fẹ́ kú ẹ̀ kúrò níbi wà bàjẹ́ ẹni tí ìrùn kíkí bá dùn lára ájìnà sọ̀rọ̀ pípa ájìnà sí ṣìnà ṣíṣe ájìnà tó lè jíjà gbogbo elépo pupa àbí tó lè ṣèdọ̀tí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tá à ń dárúkọ yìí ìdọ̀tí ni wọ́n irun kíkí ìmọ́lẹ̀ ló ń ọ̀wọ́ ni ló fọ́ tó jẹ́ pé Islam ọlọ́run bá ti tó kọ̀ǹpìtì gbogbo nǹkan náà fún wa ló ti sọ pé inna salat ọlọ́run sọ ó ní irun kíkí o tó jẹ́ irun kíkí téèyàn ń kí tọkàntọkàn tẹ́lẹ̀ a akọ kọ̀ fún ni kúrò níbi àwọn ìwà àbàjẹ́ ni àti àwọn sọ́kàn kọ̀ tí ìyẹn tí wọ́n bá níbi rẹ̀ tó wọlé wá sí ilé yìí máa irun rárá ó máa ń fún o tí kìí ṣe ìrùn wọn ni kí ẹmọ kí ẹ mo fẹ́ kẹ́ mọ̀ pàjọ́ kí ni òun fẹ́ lè náà ní wá o ṣe bẹ́ẹ̀ o irun kíkí ló kọ ẹlẹ́ẹ̀kejì tí òun náà dẹ̀ ni tó já sí pé téèyàn bá ti là ń dẹ̀ sanabi sallallahu alaihi wasallam ní níjà gbọ́dọ̀ àlùkìyámà ni àkọ́kọ́ tọ́lọ̀ máa ti ṣírò rẹ̀ nínú iṣẹ́ ẹ̀dá ọwọ́ lè mọ́jú hasan bí mẹ́rọ yà àlùkìyámà sọ́lá ọ̀kàmọ̀kọ́ọ̀lù ó náà kọ́kọ́ tí wọ́n máa ti ṣírò rẹ̀ nínú iṣẹ́ ẹ̀dá àlùkìyámà Ah. ẹni fọmọ bá àdáwò àìsàn nínú sọmọrin táà jẹ sọ ní hadith yẹn sọ̀bẹ̀sọ̀rọ̀ sọmọrin tó sọ ní hadith yẹn ni pé fọmọ bá àdáwò àìsàn ìhun tó kù lẹ́yìn rẹ̀ yẹ fúyẹ́ ìrùkùsọ̀ pẹ́tẹ́ ní náà bá ti dà níbi irun pọ̀pọ̀dé àkùlà àwọn àǹjà ó mà kó rere o ó mà ti yege o ó mà khaba wa khasira ó ti fòfò ó ti ṣòfò ó ti gúlẹ̀ sẹ́gbẹ̀ tí ó fò ọlọ́mà ti ti máa dínlẹ̀ ẹran ẹran kíkí kìí ṣe ìjọsìn kan tí a máa ń mú pẹ̀lú awẹ́wà torí ẹ̀ lọ́nà àdé ní àwọn òfin tó dé kìí ṣe máa ṣàkí ńgbà tó bá wù mí kìí ṣe máa ṣàkí bó ṣe wù mí kìí ṣe máa wọ tó bá wù mí kí máa rẹ̀ kí láì tó ibi tó bá dà mí ni màá kọjú sí kàmlà àtòkò tó bá dà mí ni lè kí sọ pé ẹni gbọ́dọ̀ kọjá kátó kí á sì èmi ti kí tèmi lágumẹ́ tààrọ̀ wọn nílé lọ èmi ti mọ wáyé àkíkọ̀ bá fẹ́ ti kí kí a máa mú kó máa rọpọ̀ ní tí a wá kí àdẹ̀ nígbà ọlọ́run ò tó bẹ̀ kí wọ́n sọ pọ́ ọlọ́run kí ló tó gbájẹ́ mi ìṣeré kí ló wá fẹ́ ṣe fún àti òkè rárá ọlọ́pọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú Islam ẹni tọ́lọ́n bá ti tẹ̀nu rọ̀ lọ́rùn ẹni náà kú oríire ẹni tọ́lọ́n bá ti jẹ́ kí ìrùn rọ̀ lọ́rùn kú oríire torí ẹni tẹ́lá ti rí tí ìrùn ti dùn lára dáadáa ẹni tó ṣe fọkànbalẹ̀ sí ni tó bá jẹ́ pé ìrún ojú lára dáadáa kéte pé ìrún ojú ká má àwọn ìrún ojú ká mọ́ pọ̀ gan tó rẹ̀ tó yẹ pé ìrún ojú ká mọ́ ló ń kí tó bá bára ẹ̀ níbi tí ò ti sẹ́ni tí ó lè tàbí pé ẹ̀rọ àti ìkírùn agbàgbéra pẹ̀lẹ̀ ní ẹran sí ìrún àwọn èèyàn máa ń gbàgbéra tó àwọn ẹran sí ìrún kọ́ra alẹ́ ló máa ń gbàgbéra ma tẹ̀ ẹ̀dí kìí lọ́dọ̀ tí mo tẹ̀ kí sórí ìjà àti sílẹ̀ àdá sí ìwé ìdí ẹ̀wọ̀ ọlọ́run kó ṣàforí tí ó ayẹ̀ sọ̀hánàlá ìran ni kàkà nínú ìjọ tó jẹ́ tó lójoojúmọ́ lẹ́ẹ̀mà àwọn lójúmọ́ lọ́lọ́run ló pè wá padà sí ilé kankan ó pè wá padà ó pè wá padà ó pè wá padà lẹ́ẹ̀mà àwọn lójúmọ́ ó pè torí ẹ̀wà láyé ẹ̀mọ́ ń tẹ́wá láyé àní ẹ máa rántí tí kì bá ṣe bẹ́ẹ̀ ni tẹ́lọ̀ wọn ní kápá kó ní ká kí lẹ́ẹ̀kan ṣo wì bá ṣe kí tààrà wì tó gùn tó wá ní ká kí ènìyàn náà lẹ́ẹ̀kan ṣo wì bẹ́ẹ̀ kádẹ̀ bọ́ ṣọ́lẹ̀ kádẹ̀ máa bá fàájì wa lọ kó tún dalẹ́ ká tún wọlé lọ sùn ṣùgbọ́n màá máa fẹ́ há káàkiri ó wá kó ni ọ̀ ìrún dọ̀ra yàn fún láti kí o ẹ̀yin olùgbàgbọ́ òdodo pẹ̀lú kíkí lásìkò rẹ̀ tí yẹn náà di dandan eléyà ẹ̀kọ́ ńlá ni òpó ẹlẹ́ẹ̀kejì ní nínú ìsìláàmù wa min arkani ìsìláàmù òpó ẹlẹ́ẹ̀kẹta nínú òpó ẹ̀kọ́ ìsìláàmù eléyà náà ni azaka asọ́jí ẹ̀kún wa nípa ntọ́rọ ọmọ ilé yìí náà nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tó lọ ọ̀rẹ́jẹ́ ká mọ̀ yí pé àdánwò tó wà nílẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn àyè lágbàáyé lónìí òun ni àdánwò káwọn èèyàn máa máa yọ zàká má àwọn èèyàn ti ẹ̀ kódà àwọn àkàrọ̀ zàká fún bí ìgbà tó já sí pé ayé àlẹ́bí ni zàká pọn dandan sallallahu alaihi nírú ìròrí kan táwọn kan náà ní lánàá

ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ń fẹ́ yọ zaka má pẹ́lú àwọn ti ẹ̀gbọ́n yé wọn lẹ̀ síwájú ló dà fáǹpa ìdájọ́ tó rọ̀ mọ́ zaka. sẹ́rí irú ìṣẹ̀mí tá ń lò lọ́wọ́lọ́wọ́ yìí ìṣẹ̀mí tó nípa ni ìṣẹ̀mí tá ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí ìṣẹ̀mí tó nípa òun ni àwọn èèyàn ń béèrè ìdájọ́ ẹ̀sìn lọ́wọ́ àwọn olùmọ̀ ẹ̀sìn oníkàlùkù náà ṣe à ń ṣe bó ṣe òwú dẹ̀ wọ́n ń béèrè tó bá fẹ́ dáwọ́lé bísẹ̀sì kan tó tọ́ àdúgbò tọ́ oníkàlùkù náà ń ṣe lọ ni ṣó yọ owó ni wọ́n fẹ́ mà wọ́n á ṣèwádìí lọ́dọ̀ àwọn tí wọ́n bá ń ṣe bísẹ̀sì yẹn tọ́wá ti gbọ́ kó jáwó àwọn ń bá lọ ní wọ́n ń ṣèwádìí lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sì pé wọ́n ní bísíǹsì báyìí tó wà ọ́ jẹ́ fi lọ ní ọ̀ ẹjọ́ bísíǹsì ilé ilé lọ́rọ̀ òfin ẹ̀sìn wa

ṣùgbọ́n náà máa ń ta ṣé wọ́n lè gba owó lọ́wọ́ wọn kó lè lọ ra lọ́dẹ̀ lè tó jẹ́ òun náà ń ta irú tó òun náà ń ta ìgbà ṣùgbọ́n àwọn ènìyàn máa dè tó bá pé òun fẹ́ òun ní lọ́wọ́ tó òun fẹ́ ta fún wọn òun á ta ní iye báyìí lápẹẹrẹ kóró òun á ta ní five thousand naira ṣùgbọ́n èyí tó bá wọlé gbá òun náà ju four thousand naira lọ òun á jẹ́ one thousand iye tó dẹ̀ ti máa rà lọ́wọ́ ń tẹ́lẹ̀ náà nìyẹn ó wá dé báyìí ní ìsìn ó fẹ́ rà á ọwọ́ ọ̀dẹ̀ ní lọ́wọ́ òun wá ní láti lọ bá ara lọ́dọ̀ kọ́sọ́mà àbí ọ̀rẹ́ ohun tó náà ń tarú ẹ̀ ìlórí ọmọ wá gbà lọ́wọ́ ẹ̀ tẹ́wọ̀n pín tẹ́wọ́n adá lóòrán ní pé 5,000 náà ló tẹ́wọ̀n ara gbà lọ́wọ́ ẹ̀ ìbéèrè tó fúyẹ́ lórí ahọ́n láti fi dáhùn lélẹ́ yẹn ṣùgbọ́n kò wọlé bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà pẹ̀lú ń tó ń tó sá fún ní five thousand naira yẹn lóòótọ́ olùkọ́yẹ́sìkò ń tọ́ bá kò mú owó lọ́pọ̀ ara ti tiẹ̀ ó nǹkan yẹn sórí igbá ìgbà tó ti wá ní lórí kó tó wá kó ó lè mú kò gbọ́dọ̀ rú ẹ̀ tó bá gbà tó dábà ara ibi tí mo ti wá ara mi gbọ́dọ̀ jẹ́ àrọ́mọ ìbáyé tí wọ́n tà mí tẹ́lẹ̀ 5,000 ní ṣùgbọ́n bí tí mo ti lọ bá yẹ́ra ilé yìí ọ̀dà wọn ní òṣèlú náà ni ìtorí ẹ̀ làwọn náà ń jẹ 4,000 ní wàrà torí mi ní lọ́wọ́ ó wà láti ní kọ́ ó lè béèrè kò sẹ́ṣẹ̀ bí yẹn tí bá lọ́bá ń dàmú tí mo lọ́bá yẹ́ ra máa gba 500 naira owó wàhálà tí yẹn o ẹgbà 400 naira ọ̀dàmú ti gbọ́ ẹ̀kọ́ wa iye tí mo bá ni bá yẹ́ ní 4000 naira tẹ́ ẹ̀rà náà lóòótọ́ kò sẹ́ṣẹ̀ ń bẹ̀ ẹ̀rà ní 4000 yẹn iye owó wàhálà tí ẹgbàá ẹ̀rẹ̀ tó bá dijọ́ bí òkùnjẹ́ fi wá bá mi rà mọ́ ábẹ̀rẹ̀ pé mo ní mo ti gbọ́n ra ọ́fíìs máa ní kó máa wá káàkiri náà ní kò síjà ń ọ̀rọ̀ bísínẹ́sì ni máa wá káàkiri ẹ̀yẹ ẹ̀sí èèyàn ẹ̀dí dájú púpọ̀ èmi kan mi lẹ́yìn fi ṣòwò ìtẹ́ mi fi ṣòwò nìyẹn torí bẹ́ẹ̀ kì í ṣe ẹ̀wà kéèyàn má ṣàṣírí bísínẹ́sì rẹ̀ fẹ́ni tó jẹ́ kọ́sọ́mà rẹ̀ ó wá bá mi rà ní èmi ṣùgbọ́n ìwọ ni kéèyàn jẹ owó rẹ̀ lọ́nà ìtọ́ kó owó kọ́sọ́mà ṣòwò kó tó máa máa jèrè lára ẹ̀ ẹjẹ́ kó yẹ yín o ọ̀pọ̀lọpọ̀ ló máa ń sábà ṣe o ìṣesí yìí náà dẹ̀ ní ṣe sí àwọn oníbàràǹdà máa ń ṣe kò ní ṣọ́ọ̀bù tó fi ń ta rédíò kò ní ṣọ́ọ̀bù tí wọ́n ń ta ac kò ní ṣọ́ọ̀bù tí wọ́n ń ta fóònù tí gbogbo àwọn tí wọ́n ń ta ló mọ̀ tọ́lẹ̀ ti dá mọ̀ bọ̀lá aṣọ́lá tó wọ́n wá dúró lẹ́nu ọ̀nà gbogbo àwọn ẹ̀tí wọ́n bọ́ wá ń lọ tí wọ́n ń bọ̀ àwọn ọlọ́dáwọn lọ́nà kílẹ̀fẹ́ra ẹ̀yẹ gbèrò lẹ́ẹ̀kú kílẹ̀ yìí tà gbogbo ọjà ni wọ́n wà káàkiri kílẹ̀fẹ́ra kílẹ̀fẹ́ra kílẹ̀ yìí tà ẹ̀rì tí a sọ pé náà gbogbo àwọn ẹ̀rẹ̀ sí ká lórí ó sì mọ̀ pẹ́ sí gẹ́ẹ̀tì

tó bá tẹ́ rajà tó wá kàn wá fojú ṣáàdù ṣe ẹgbẹ́ rajà ń bẹ̀yà mú ọ̀rá ó ń padà wá gbẹ̀gbẹ̀ tiẹ̀ bóyá àwọn náà dẹ̀ ti ṣe mú owó tọ́fẹ́ tà irú ilé ìlú ìṣẹ̀rẹ́ islam haram lówó tó ń jẹ yẹn ẹ haram ni o àyàfi tó bá tó àwọn ènìyàn ni wọ́n ẹ̀mplọ́yẹ̀ máa lọ bá wa kọ́sọ́mà wa tó bá ti bá wa kọ́sọ́mà wa gbogbo ọjà tá bá ti tà lórí ọjà kan ìyíbá ni owó tiẹ̀ iṣẹ́ tá a fẹ́ gbélé wọ̀ lọ́wọ́ ni àwọn òlè máa jáde kúrò nínú èsì ní ọ́fíìsì tá a wà yìí lọ táǹdà yẹn máa dúró máa bá wá kọ́sọ́mà wa wo kọ́sọ́mà tó bá ti wá lórí ọjà kan a bá ti ta one thousand naira ní tiẹ̀ wo ló wà ń fojú máa dààmú lórí kọ́sọ́mà lójúmọ́ tó bá mú kọ́sọ́mà mẹ́wàá wá lójúmọ́ o ti kó ten thousand naira lọ́lé ṣọ̀pá agreement ẹ̀ tó ní ṣọ́ọ̀bù àtòwọn nílé yẹn ẹjá padà síbi tá a ti ń bọ̀ ká máa rìn zaka lónìí lásìkò táwà ya àwọn èèyàn mọ́ pàtàkì ẹ̀ máa ṣùgbọ́n àwọn èèyàn mọ́ pàtàkì bá ṣe ń kówó jọ wọn ọ̀dẹ́ ń ṣèrònú bo ní ọlọ́run bá ní kakọ́kọ́ náà sí ọ̀nàkàlùkù ń sa eré owó tèmi ti di iye báyìí ṣùgbọ́n ọ̀rọ̀ ó ti òpó ẹlẹ́ẹ̀kẹrin ọ̀nà ààrẹ sọmọ Ramadan olùpó ẹlẹ́ẹ̀kẹrin ààrẹ Ramadan kẹrẹrí aláàmà ń sọ gbogbo ògbà ipé ìsìláàmù tẹ́ ó eré àbáwádà àbíyẹ̀yẹ́ ó ìjọ síní ààrẹ Ramadan kìí ṣe ààrẹ fẹ́ni tó bá wù kì í ṣe fẹ́ni tó bá wù ààrẹ dandan ní lórí gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí tó wáyé wá sí lọ́n ọ̀rọ̀ àyàn àyàfi àwọn ẹni tọ́lọ̀ wọn bá yọ kalẹ̀ bí apá àwọn ọ̀ka arúgbó aláàárẹ̀ onírìn àjò ìtí apá rẹ̀ ọ̀ká láti dìgbà rẹ̀ aláboyún abẹ́ntí tó wọn lọ́wọ́ táàdàmọ̀ kó gbọ́ àwọn táàntọ̀ ilé ìdájọ́ wọn tún pín a rí nínú wọn àwọn tó jẹ́ pé wọ́n lè gba àwọn ẹyẹ padà wọn láéláé àwọn ilé ìwọ̀n àti fídíà wọ́n máa bọ́ aláàrẹ̀ a rí nínú wọn àwọn tó jẹ́ pé wọ́n sì lè padà gba ààrẹ yẹn àwọn ilé ìwọ̀n àti pàdánù wọ́n sàn àwẹ̀ padà awárí nínú wọn àwọn tọ́rọ̀ wọn rújú tó wà lára ní pé bọ́yọ́ sí lè gbá bọ́yá kò lè gbá àti ẹ̀mójú tí ẹjẹ́ ti máa fún náà àwọn kò lè ẹjá kan níbi pé bóyá lè gbá àbí kí lè máa bọ́ aláàrẹ̀ kan lójúmọ́ àwọn eléyàn níbi arúgbó àbí bí aláàrẹ̀ àárẹ̀ tó ń ṣe yìí o kọ́kàn máa mánéjì ẹ̀ lọ bẹ́ẹ̀ láàyò ìjà borí òwò kìí ṣàárẹ̀ tí a máa ń kó sí ètò tó máa ń wọlé tó ń jáde padà àárẹ̀ tó ẹkú tó bá ti gbé tọ́ ẹkọ̀dẹ̀ máa bá bẹ ọlọ́run pé kọ́lọ̀n kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ oríṣiríṣi ààrẹ ló wà àwọn náà mọ̀ ààrẹ kọ̀ọ̀kẹ́ kó tó bá ti fi lè wáyé tọ̀ kọ́lọ̀n kó làwà ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n tó ń sọ wọn ẹni tí ẹ tí ààrẹ ti tí ẹ yóò rí jẹ àbúrí òhù àárò kan pé ohun tó ń ṣe ó máa sàn nínú ẹ ṣebí màléríà ni ṣebí ní rírun ni ṣebí minor ulcer ni ẹ ọkàn dáàrẹ bíi mẹ́fà ni àgbàpadà táwọn ẹ bá tàn abala borí ni tó bá ti dé mọ tó ti dá àgbà padà àbọ́ sọ́wọ́láwọ́ ní ẹ̀hán sọ́mọ́ bá ti jáyàn àgbà rẹ̀ padà ẹ̀fà ń bèèrè pé kí lóde tó sí sọ́mọ́ bá jáyàn tán tó tún lóyún mí kí ló tí ọ̀ka kúrò sí tọ́lọ́ ọmọ ṣe ètò ìgbésí ayé ti ẹ̀wọ̀n àtọ́kọ́ ẹ̀ torípé tó fọkàn balẹ̀ jù táwọn ààrẹ Ramadan túláàsì ni òpó kan lọ náà jẹ́ nínú òpó ẹ̀sùn ọ̀dẹ̀ ló pọ̀ ẹlẹ́ẹ̀kẹrin gẹ́gẹ́ bí ìdáhùn táwọn ti da ẹni tó wá béèrè béèrè yìí lóhùn sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀karùn-ún náà wá ní àlàyé ní gbogbo mi tọ́lọ̀ wá ti sọ̀rọ̀ hajj àti ìtànàbí náà ti ṣàlàyé rẹ̀ ó ní májẹ̀mú máa ń tẹ̀lé liman istata'a ilayhi sabila fẹ́ni tó bá ní agbára àti lọ ní òun ẹni tó lálàáfíà jẹ́ obìnrin

tán máa jọ ṣe ìrìn àjò torípóbìnrin ọlọ́run bá kọ́ wọn lẹ́dí pé kò fẹ́ ká lálàṣẹ wọn tí kì bá jẹ́ kí wọ́n lálàṣẹ ara wọn ẹlẹ́tọ̀ tí wọ́n jọ lọ yìí ó lè jọ kọ rẹ̀ àbí bàbá rẹ̀ àbí àbúrò rẹ̀ àbí ọmọ ọkọ rẹ̀ àbí bàbá ọkọ rẹ̀ àbí bàbá bàbá ọkọ rẹ̀ wà ní aláwọ̀bí máhàbí zòkó àwọn bèèrè pé mahram tó gbọ́dọ̀ bọ́ fún obìnrin rìn àjò ṣé àbúrò àbí ẹ̀gbọ́n àbí ìbéèrè yẹn náà kọ́ àbúrò àbí ẹ̀gbọ́n ìyàwó èèyàn ẹ̀gbọ́n bàbá èèyàn bàbá ọkọ ẹ̀gbọ́n ọkọ ọkọ ọkọ ni yẹn ẹni tó jẹ́ bàbá ọkọ àbí ẹ̀gbọ́n bàbá ọkọ. كنينا نيه العم ابي انا انا العم انكو ها شي انكو انكو اخويا سله جماعه رب اخويا صراط الاحزاب ولا صراط النور صراط النور نعم ها سله جماعه رب اخويا وقاونا القران يا رب الله ادونا حديث النبي صلى الله عليه وسلم a rí pé ọkù èèyàn ọkù ọkọ èèyàn nìṣẹ̀rẹ́ islam kò lè jẹ́ fóbìnrin o ìmọ̀ta ti ẹ̀rí nípa ìmọ̀ àwọn obìnrin wa ní wọn mú àwọn onájẹ́ maharamu fáwọn kò lè jẹ́ maharamu fóbìnrin kí lọ́lọ́wọ́ bá sọ nínú sọ́rọ̀ yìí وأنا وكل المؤمنات يعبدن من أبصارهم ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها نعم فصلى الله عليه وسلم كل تصال نعم فل... وليجربن بأمورهن على جيوبهن ولا ولا يبدين زينتهن إلا لبعولاتهن مثال عوات بريري وبرẹ̀ látòkè pé ẹ̀sọ fáwọn obìnrin mùsùlùmí wípé kí wọ́n rẹ̀ ojú wọn lẹ̀ o sọkùnrin ọlọ́n kọ́kọ́ sọ lókè kọ́kọ́ kò rẹ̀ ojú rẹ̀ lẹ̀ wọ́n wà tó wá ń ó wá ní tí wọ́n ti ẹ̀sọ́ ní ẹ̀kan ju tóbìnrin lọ sọkùnrin lọ ìyẹ́ta obìnrin ọ̀ káwọn obìnrin náà máa wú ọkùnrin obìnrin náà gbọ́dọ̀ ya ṣá ẹwúrọ̀ obìnrin tá ń sọ̀rọ̀ rẹ̀ ń jẹ́ òní àwọn méjì tó jẹ́ ọmọ arákùnrin tí anábì Musa yìí tó ṣèrànlọ́wọ́ fún alayhi salatu alayhi salatu wassalam tàtàràbìnrin yìí ń bọ̀ tó fẹ́ jíjẹ bàbá rẹ̀ fún anábì Musa pé dájì náà wọ́n níbi wọ́n ni inna abi yẹ̀dẹ̀ ọ̀kà ليجزيك أجر ما سقيت لنا وترى بالعيد ونتمشي على obìnrin ń náà náà obìnrin náà máa rẹ ju rẹ̀ ńlẹ̀ pọ́dọ̀ tó máa rẹ ohun rẹ̀ ńlẹ̀ àwọn tó máa rẹ ohun ńlẹ̀ kì í ṣojú nìkan lọ́lọ́wọ́ ti ṣe kankan nínú wọn lánàá bì tó fẹ́ jíṣẹ́ náà fi lẹ́sà jẹ́ imam kọ́lá tó bá fẹ́ nídìí àwọn obìnrin ẹgbẹ́ wọn àárín sọ fúlọ́gbọ́dọ̀ wà ìtòfẹ́ tó mọ kí ó wọn tó fẹ́ líì àwọn atóbi mẹ́fà méje mẹ́jọ àárín kò gbọ́dọ̀ tágéńgé síwájú kó wá sọ̀rọ̀ rẹ̀ di ìmáàmà kọ̀rẹ̀wọ́rẹ̀ máa gbóhùn sókè lóde ọ̀gbà tó ti wà láàárín tó bọ́ ṣe kábàrà tó ń rùkú tó ń dìde náà tó wà láàárín náà ti ń fọ́lù ẹ̀ bó ṣe ń lọ ọlọ́run bá ní kí wọ́n rẹ̀ ohun tí wọ́n náà ń lẹ̀ kan tí wọ́n sáré sí ohun ẹ̀dá wọn pa àyàlágbáyá ti débẹ̀ mo jẹ́rìí ẹ̀ mo jẹ́rìí ẹ̀ ó mú kíní kan ní àà ah, pátápátá ni àà ah, mo kéde mẹ́ta ah. àwọn fẹ́ kó bẹ̀rẹ̀ mùsùlùmí kó ya sábẹ́ ẹ̀ wọ́n fẹ́ kó wà ń bẹ̀ kan kó wà kó dé tọ̀wọ̀ tọ̀wọ̀ kódà tẹ́lẹ̀ mi ní mo fẹ́ wà ń bẹ̀ láti ẹ̀kan àwọn àwọn àìsíkẹ́ mẹ́ta sáwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ tó máa máa sọ náà pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ti ti jú tó wọ̀ fúnàwọn wá ń tẹ̀síwájú ní àyà yìí pé wàlìyẹ dìrìbìnà bí kọmọ rẹ̀ hìn náà aláàjú yóò bì hìn wọ́n ní kí wọ́n jẹ́ kí ìmọ̀ọ̀rù wọn kí wọ́n jẹ́ kó balẹ̀ lẹ̀ kí ló fọ́ tuntun á rí bẹ́ẹ̀ torí pé ntọ́nà bá kó sára wọn ntọ́nà kó sun wọn lára àfikún bóyá òfin ní síbi sínú láwùjọ advice fún ìjọba tó ń pariwo àwọn òfin rédíò káàkiri olórí advice yẹn ni pé ẹ sọ fáwọn obìnrin ẹ ṣòfin káwọn obìnrin tí wọ́n ń wọ aṣọ tó ń fún ara káàkiri ẹnìkan yóò wọ́ bẹ́ẹ̀ mọ́ kó fi yẹn kọ́kọ́ dúró láàrin ìgboro ìlú tí ìwọ̀kúwọ́ bá ti pọ̀ lé fi gbọ́dọ̀ pọ̀ ń bẹ̀ wọ́n yá kọ̀ntínù láti máa fi àjẹ àwọn èèyàn lékìn adẹ́ kọ̀ntínù láti máa tẹ̀síwájú àwọn tó bá rí wọn náà máa rí mú ọgọgọ ẹgbẹgbẹ̀rún ni wọ́n lè rí alọ́jà àwọn olóríkiri sínú ọkàn ní kéde ẹ̀ ti gbogbo ọkàn ló antivirus ètò pọ̀jù nínú ọkàn gbòòrò ló yẹ sí ó ti wà corrupted ṣùgbọ́n náà wá gbégbégbé wa náà ọdún lẹ́yìn ní lọ́nà fi ní kí wọ́n bò ó lẹ́yìn eléyìí ọlọ́run ní ọgbọ̀rọ̀ fẹ̀ṣọ́ yìí ẹ̀ẹ́mẹ́jì lọ́nà bá ayà yìí ìlà máa zọ́hàrọ̀ mìíràn wọ́n wọ́rọ̀ fẹ̀ṣọ́ yẹn hàn àfi tó bá hàn fúnra ara rẹ̀ àfi tó bá hàn fúnra ara rẹ̀ yàní fi farq bayna máa zọ́hàrọ̀ mìíràn wà máa azọ́hàrọ̀ mìíràn yàtọ̀ wà láàárín ètò hàn fúnra ara rẹ̀ àbí ètò wọn jẹ́ kó hàn ó gbogbo tó lò sí sálẹ̀ olùṣẹ́ni sọ́run ẹsẹ̀ kì ṣe àrọ́bù fún ó lò fọ́kọ́ ẹni ó lò kíní kan sára gbogbo tó lò lò yẹ́nì kan àìfáàtì ó yàtọ̀ gan kò gbọ́dọ̀ hàn àyàfi tó bá hàn òun ò gbọ́dọ̀ fi hàn báwo ló ti fẹ́ hàn bóyá dọ̀rọ̀ rí wáyé bí tó ti fẹ́ kàn kàdà tó bá jásí pé ó bùkátà kó bù ú torí pé àgbọ̀dọ̀ gbígbèdékele pé haram lọ́kadà gbígbòkó bìnrin àgbọ̀dọ̀ sọ bẹ́ẹ̀ Hmm. èyàn gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ kò yẹ kí wọ́n gùn ún tọba tẹ́rọ sanitis kọ máa gùn ṣùgbọ́n tí wọ́n bá rí sílé kò kátà kí wọ́n gùn ibi tó ti sájà kò sọ́kọ́ tó fẹ́ dá sí i àbílẹ̀ ẹ̀kọ́ ẹ̀ kò rọgbọ́n ẹ̀dá ilé ẹ̀rọ ilé bùkátà kó gùn ó ibi tó ti wá ń gùn yóò ká aṣọ sókè ó kájì bá bí mara kó máa wọ ọ̀nà kìíní àkádà ẹnìkan wá rí wá kẹfìrí aṣọ tó wọ̀ sálẹ̀ àbọ̀ wá kẹfìrí ẹ̀ṣọ́ kan lára ẹ̀ àpẹẹlẹ̀ omi iná yáyà kúyà aṣá máa tẹjú mọ́ nípa mo tẹ̀fẹ́ wò kí ló fẹ́ jẹ lérè níbi tó wò orí akọ̀ máa fọ́ ẹ̀dànù lásán wáyé dẹ̀ máa gbé ìṣẹ́ ọmọ nípa dẹ̀ máa ṣépè fún ẹ̀ pípé náàzọ̀rọ̀ tó lóòlà láti wọ̀sán níyà ọ̀rẹ́ àkọ́kọ́ tó kọ́kọ́ tajú kan tó rí hòhò obìnrin olóbìnrin àwọ́kùnrin ọlọ́kùnrin àmójú ẹ̀rà bí kankala rẹ̀ tó lẹ́tọ́ àti rí ọlọ́wọ́n bá bùn ẹni yẹn pé mistake lè ní ojú ẹ rí ẹlẹ́ẹ̀kejì tó ọlọ́run wá ń ka kalẹ̀ ó wá ní báyìí ní ìsinyìí o àwọn tó wá lẹ́tọ́ àti lè rójú rẹ̀ ẹlẹ́ha ni ẹ̀yin ó mú tẹ́ ń bójú àwọn tí wọ́n lẹ́tọ́ tí wọ́n lè rí ọwọ́ rẹ̀ tí wọ́n lè rí ẹsẹ̀ rẹ̀ tí wọ́n lè rí àwọn ọ̀gbẹ̀kan lára rẹ̀ tó jẹ́ pé àwọn àwọ̀rọ̀ tó alùkọ́pọ̀pá tí kìí ṣe àwọn àwọ̀rọ̀ tó jẹ́ mọ̀gá lázọ̀ tó mahram lẹ́tọ̀ọ́ kíyàwó ilé wa lọ wọ aṣọ tó fún ara pínpín tó ṣí dodo lẹ̀ tó wá táìsì máyà tó wá bóṣe gbogbo ṣe pa ara rẹ̀ kó wá ní kò bí mahram mi ló wà nínú ilé kìí jáde ọkọ mi ni bàbá tó bọ́ ọkọ mi ni náà kí lè ń sọ yìí rárá o àwọn ibi tó lè rí o ní àwọn àwòrán tí ó wà mú afáfà ó ṣe ojú ilẹ̀ orójú ẹ̀ ń gáàdì mọ́sára wọ́n dẹ̀ wọ aṣọ sára ó rẹ́sẹ̀ rẹ̀ rọ́wọ́ ẹ̀ àwọn ibi tó fúyẹ́ bẹ́ẹ̀ tí ní àti yóò lè rí torípàwọ̀ mẹ́tọ̀ sáàdì rí ọlọ́wọ́n list àwọn tó lè rí àwọn tí wọ́n bá ẹ́ta sọ yìí nínú wọn ẹnìkan tó lẹ́sọ àti rí gbogbo ẹ̀ pátápátá yẹ lọ́kọ́ kódà tí bàbá gan lẹ́sọ àti rí mọ́ bàbá rẹ̀ tó bí ò lẹ́sọ àti rí yẹn mọ́ tọ́lọ̀ ń fi fi tòun sí nọmba wán àrísán ònìyàn ọkọ̀ ọlọ́ọ̀ni tálẹ́ni náà bùhàn láti hìn àwọn ọkọ̀ bùhàn là àwọn báálé lẹ́yìn yẹn àwọn àbá ìhìn àbá àwọn bàbá wọn tí wọ́n pa sàlàyé pé ààrẹ tán ní ọkọ̀ ẹ̀hẹ́n

ẹwọ bí tágbára bàbá dé ó ti kọ́ sí ìgbà tuntun débi kan kò kọjá ọlọ́run ní lẹ́yìn náà àwọn tó lè jẹ mahram àwọn tó kù tàfẹ́ ní ìsìnkalẹ̀ yìí iṣẹ́ wúlò fún ni pé obìnrin ọkọ rẹ̀ wá ráyè ó fẹ́ lọ sí ṣe ọkọ rẹ̀ wá mo fẹ́ kí wọ́n náà lọ ṣùgbọ́n mi fẹ́ kó dá lọ tá ní mo lè mú nínú àwọn èèyàn tí ó lẹ́tọ́ àti ìrìn àjò pẹ̀lú rẹ̀ ọkọ lè mú bùhánlá obìnrin ó lè mú àbú obìnrin yẹn lọ sọ pé àbá ìhìn àbẹ́ àwọn bàbá wọn bàbá rẹ̀ ẹlẹ́tọ́ ẹ̀ ni wọ́n lè jọ lọ sí hajj wọ́n lè jọ travel lè kó wọ́n lè jẹ mahram kúrọ́sẹ́nikẹ́ni lọ síbi kíbi lẹ́yìn bàbá àwọn àbáyí náà àwọn àbìná ìhìn àbáwọn ọmọ wọn bọ̀ọ́là ni bàbá àìní ọkọ abù àbá ònàlọ́ndẹ̀ lórí àwọn bàbá wọn bàbá yẹn bàbá obìnrin àbí bàbá bàbá obìnrin àbí bàbá bàbá obìnrin àbá bó ṣe lọ kí bàbá ẹ bù tó ṣé bàbá rẹ̀ táà ní tóbi ní ọ̀là láàárín ọkùnrin ni wọ́n wọ́n lẹ́tọ́ àti bọ́bìnrin yẹn sí ìrìn àjò al'aba al'abu wa in'ala al'abu wa aljadu wa in'ala aw aba'ihim àwọn àbá bọ́ọ̀ láti rìn àbí àwọn bàbá ọkọ wọn ẹjá máa dé ọkọ rẹ̀ àbí bàbá rẹ̀ àbí bàbá ọkọ rẹ̀ ṣe rí pòsíṣàn tí bàbá rẹ̀ wà lọ́dọ̀ rẹ̀ òun náà ni pòsíṣàn tí bàbá ọkọ ẹ̀ náà wà tó bí ọkọ yín ní kìí ṣe bàbá ọkọ ti Yorùbá tí Yorùbá máa ń sọ òun

abi àwọn àbúná ìhìn àbí àwọn ọmọ yìí pa ọmọ yìí lọ́kùnrin bó ṣe lè ti dàgbà tó ẹwà sọ fún wọ́n náà ti wóbìnrin wọ́n náà ti rárá ti bọ́ ọmọ ni gbogbo ọmọ yìí tẹ́ bí lọ́kùnrin àwọn náà ọmọ ẹlẹ́ta àtijọ́ ní ní àjò àwọn àbìdá ìbòrán láti hìn àbí àwọn ọmọ ọkọ yín àwọn ọmọ tó kọ yín bí ìyàwó mi ló fi fọ́kọ yín kọ́nà àwọn ti di ọkọ yín ti di kẹ́ débẹ̀ kọ́nà àwọn nǹkan pàápàá tẹ̀ lè jù mí lọ ẹ̀bùkú lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣẹ́rọ ọmọ yẹn lójú ọ̀wà tó yàtọ̀ pé ọkọ̀ yìí náà lójú ọmọ ọkọ̀ yìí ni ẹ̀yìn àti ẹ̀ lè jọ travel ní tó ti fi mú tẹ̀yìn ti dìyàwó fún bàbá rẹ̀ òun ti di èèwọ̀ mẹ́yìn láti tẹ́ ma. ẹja gbọ́ o ìyàwó bàbá yẹn ti di èèwọ̀ fún yàn láti fẹ́ láéláé ọlọ́ọ̀bá ni wọ́n látẹ́ ìṣẹ́fù máa nákàá àbá okùn mínà nìsa ìlà máa kọ́jú sẹ́lẹ̀ ẹwọ́ ní ẹgbọ́dọ̀ bí àwọn tí bàbá yẹn bá ti fẹ́ o mùjárọ̀dù láàkì òdìwọ̀n tó bàbá yẹn ti ṣe ákìlù lórí ẹ̀ kódà kò tí wọlé sọ ó ṣáà tún ọ̀rọ̀ wá ṣe bí ọ̀rọ̀ bá lòun ò fẹ́ mọ́ ṣùgbọ́n bàbá ò tí aṣọ rẹ̀ sókè ṣẹ̀rí ákìlì tí bàbá ti ṣe lórí ẹ̀yẹ àníwò lè fẹ́ mọ́ níwọ̀ ọmọ àwọn ọmọ tí ọkọ yín bá bí ẹ̀yìn àtọmọ yẹn torí ẹ̀ àwọn náà tí wà fún gbogbo àwọn ọmọ gbogbo àwọn ọmọ ọkọ yín ìtẹ̀yìn jí àti sí ìyàwó mi di ọmọ yín wọn Omu tó bá rí sí àtìrí àánú àtìrí àánú ọlọ́run, àtìrí ìyọnú ọlọ́run, àtìrí ìkẹ ọlọ́run, àti máa rí jìnà ọlọ́run àti rálìjọ́ ọlọ́run àbáwọ̀. Àfikọ́ yàrí gbogbo àwọn ọmọ ọkọ rẹ̀ pátá kórí wọn ní ìrì ọmọ ẹ̀. Kò gbọ́dọ̀ rú èrò kérò sí wọn, kò dẹ̀ gbọ́dọ̀ ṣùkúyà láàrin wọn. Àdáwọ̀ ló dé lónìí ló ń dé sẹ́ǹsẹ̀ fèsì ọmọ. Àìgbẹ́sì yẹn náà ni, ẹ má sẹ fèsì wọn lọ́jọ́ ìgbà tó jẹ́ pé ọ̀pá kan ṣe tó ní gbogbo wọn wọn náà ni bàbá wọn ni ń bí àwọn ọmọ yẹn fún abẹ́rù pẹ́yìn ni wọ́n ni wàhálà ni mo olóòdì náà ẹgbọ́n tọ́rọ àwọn bá sọ ni ó ṣàfihàn wọn sọ́rọ̀ bàbá ni àlùmọ̀ọ́lóòdì làhù ẹni tẹ́ ẹ̀ bí mọ́ fún àwọn ẹni tẹ́ ẹ̀ bí mọ́ fún ẹ ti fún ẹ tí wọ́n fún àwọn iṣẹ́ tẹ̀yìn ṣe ni ọ̀nà ọ̀sán ilẹ̀ sọ dáadáa ṣùgbọ́n pẹ̀lú ẹ̀kọ́ ọlọ́wọ̀n fẹ́ kẹrọ ó tún náà ẹ̀yìn nìkan ṣe dáadáa sí jù àbí ó lẹ́yìn ìyá nìkan ọdún ṣe dáadáa sí jù ṣùgbọ́n àwọn amanyẹsẹ́ látòkè délẹ̀ wọn tó dè wà dé bàbá ìlú bí wọn ìkànnà náà ni ó ti di mẹ́lẹ̀ tó kàálẹ̀ báyìí tá à ń kọkàn bá lọ ọkọ bákan àbàbá ìyàwó àti bàbá ọkọ naa ọmọ ọmọ obìnrin yẹn ọmọ bíbí inú rẹ̀ àti àwọn ọmọ ọkọ rẹ̀ ó sì dé márùn-ún sáà fọkàn ọba lọ náà àwọn ìkọwà nìyí ẹ̀yẹ tó tún tẹ̀lé obìnrin yẹn òun náà ní tó jẹ́ gbọ̀nsì àti tó jẹ́ àbúrò rẹ̀ tó jẹ́ sí wípé ìyá rẹ̀ ló bí àbí bàbá rẹ̀ ló bí ẹgbọ́ yìí o biological brother ní o a sọ̀rọ̀ nípa brother àdúgbò a sọ̀rọ̀ nípa brother tí wọ́n máa búrò dájì ní ní brother minute bọ̀dá mi ẹ̀ báwọn ló ti jẹ́ Ah, ṣèbí dájú Eko, ẹ̀hún mọ́ wọn nìyẹn náà ah, rárá o ọmọ tí mọ́mí ẹ bí àbọ̀mọ tí rẹ bí òní brọ́dà ẹ̀ irú ọmọ yẹn tójọ́kùnrin tó wá jẹ́ ìgbọ́n sí àbábúrò sí ẹ àwọn àbùná ìkwàlì àbáwọn ọmọ tí gọ́dà ẹ̀yẹ àwọn ọmọ tẹ̀ náà àbáwọn ọmọ tẹ̀ náà àtẹ́kẹ́fẹ́ ni àwọn bà ní ìkwàlì bà ní àkọwà àkọwà ti jí lọ́wọ́ àwọn bẹ̀rẹ̀ àbáwọn ọmọ tí sísà rẹ̀ bí ṣe yẹ wà báyìí sísà rẹ̀ ẹgbẹ́ àti ẹ̀gbẹ́ àtàbúrò ìyẹn náà ti wá bí ọmọbìnrin kan tí ó ti bọ́mọ ọkùnrin kan sílè kan àbí méjì mẹ́ta mẹ́rin gbogbo àwọn ọmọkùnrin tí sísà ẹ̀ bí yẹn wọ́n lẹ́tọ́ àti rojú ẹ̀ torí yẹn ti rí yẹn nínú ìwọlé ah, ọmọ àbúrò mi eh, Aisha àbúrò abụrụ tó ń jẹ́ Aisha ìwọ́dẹ̀ ti wà nílé ọkọ àbúrò ẹ̀ kan wá jẹ́ Aisha òun náà ti wá bí ọmọkùnrin àwọn ọmọkùnrin náà ti wá dàgbà àwọn ọmọkùnrin wá kí ẹ ó wá sọ ẹ pé àwọn àbúrò mi àbúrò yẹn bẹ́ẹ̀ ni Aisha ti ní orúkọ bẹ́ẹ̀ ni àwọn òkìṣẹ́ bí ló fẹ́ sùn ọdún ó fi ó lè wojú ọmọ sísá rẹ̀ sísá rẹ̀ lè bọ́ aṣọ lórí iwájú ẹ̀ ní bíbọ́ ti èyí tẹ́ pé ìbá bàbá sọ ara sì lè wà lọ́rùn ẹ̀ o kò ní bọ́ tán pàtí sọ yẹn gbogbo tá à ń sọ yìí náà kò ní bọ́ tán fún wọn o kò dẹ̀ nífẹ̀ẹ́ sọ àká sí wọn o ṣẹ́ra àlàbí tí kìíní yẹn jẹ́ ọ́n dẹ̀ lè jọ rìn ní àjò kọjá mahram na náà ìtọ́ wá tẹ̀lé ní ero ẹ̀rọ ọ̀rùn àwọn na ìhìnà àbáwọn obìnrin akẹgbẹ́ wọn láàrin ara wọn ẹjá afọ kọkọ wá ń délé na náà ma obìnrin ṣe àṣejù níbi fífẹ̀sọ̀ hàn ra wọn ibi ṣíṣe rálẹ̀ wọn wà ń bẹ ẹja ẹja lọ obìnrin ẹgbẹ́ ibi tó wá kò tó kó wá wà ní kẹ́ẹ̀dì fún ìwọ̀nba tó kù táwọn òbí dẹ̀ ti lò nínú yẹn rárá o kò gbọ́dọ̀ dá àlárú ẹ̀ ó wà nínú bá tí wọ́n wẹ̀ lọ́wọ́ tó mú kan wá palẹ̀ kò sáà níyẹn ànùkà ó mọ̀ láwọ́dá ló kà ní ẹwọ́lé wọ́n

lóbìnrin ẹgbẹ́ rẹ̀ tí kì bá ń ṣe pé ẹ bá kẹ́kẹ́ ìjàmbá tó wà lára rẹ̀ bẹ́ẹ̀ tó bá ti dọ́dọ̀ ọmọ kan ẹ̀wọ̀n kóbìnrin yìí ò ní kòtòkòtò ni tó bá ti dọ́dọ̀ ìyàwó ilé kan á kí èsì kàkàrà rẹ̀ ó lè ní àkúmùdàgbàjá yẹn tẹ́rí tó ti tẹ́bá wo ti wọn báyìí ó ti jájọ́ rẹ̀ méjì yẹ́rì ìgbógí náà fẹ́ ṣe o yìí tẹ̀wọ̀n kó mú kíní kan ìwọ̀n pálí gẹ̀gẹ̀ ń ọrùn wọn báyìí àtúntọ̀ fún ohun ìṣẹ́lẹ̀ obìnrin tẹ́ bá ti kí èsì pé ní fòtòfòtò bẹ́ẹ̀ náà ni obìnrin ẹgbẹ́ tó bá ti fẹ́ wọlé lọ́dọ̀ yìí ẹgbẹ̀rún fara àbíkẹ́ ma fara ma maharam àwọn ọmọ àbá àwọn tó já sí wípé àwọn eléyìí ní ẹ̀sìn ọkàn wà láàfẹ́ wọn láwọn tí kìí ṣe àwọn bí ẹrú lásán tí wọ́n ti ẹ̀ dáhùn eléyìí yóò dín kankan òye wọn sí tọkàn ránṣẹ́ tí wọ́n tẹ̀lé rí gbádùn kan látara tó bí yá ọ̀gá àwọn ti jú fáwọn tí wọ́n rí ọ̀lẹ́ nítàlá zòdò kankan bẹ́ẹ̀ àwọn tó náà bá kàkàlẹ̀ rí tàbí tàbí àyìnà rí olè ẹ̀rẹ̀bẹ̀tì náà àbá àwọn tó yá tó pé ìtò tó tẹ̀lé láwí síbílì lẹ́dẹ̀ rẹ̀ mẹ́zẹ̀rọ àwọ̀rọ̀ sí mẹ́ta àwọn tó kọ̀mọ̀ pé ẹlẹ́ha kan ẹnìkan gbójú ẹnìkan síjú ọkàn rí ẹlẹ́ha wá sí onílójú ẹ̀ kò lè látara kó rí ojú obìnrin pèlè ṣe ẹjá gbọ́ ṣé ẹ̀gbọ́n ẹ̀gbọ́n bàbá ìyàwó bàbá ẹ̀gbọ́n náà ta kò sẹ́gbọ́n ń bẹ̀ ẹ̀gbọ́n bàbá ẹ̀ obìnrin náà obìnrin ìyàwó lé ọ́nkù rẹ̀ tó sọ pé àbúrò dáàdì mi nìyí sẹ́rí púpọ̀ sílẹ̀ àbẹ́gbọ́n dáàdì mi nìyí òun ò sí ń bẹ̀ á ń bèèlè ọ́nkù ọkọ sẹ́yìn òun gbọ́ ọkọ yín àbúrò dáàdì ọkọ yín àbẹ́gbọ́n dáàdì ọkọ yín kò lè jẹ́ ọyẹ tó gbà kan sí àbúrò ọkọ yín àbúrò ọkọ yín kò lè jẹ́ máhárọ̀mù fún yín abẹ́gbọ̀n ọkọ yín ẹjọ́ yìí dáadáa o àbúrò ọkọ yín abẹ́gbọ̀n ọkọ yín kò lè fún so àfi káwọn kí ní iye àwọn ọmọwà dáadáa àwọn ni wọ́n ní bọ̀kátà sí ju àwọn tó yẹ kẹ́ há sórí ní gbogbo àwọn kàtà ń ṣe lálàyé rẹ̀ tí ìta ń ṣàlàyé lánà tó ti béèrè tó pọ̀ sí ni ẹ̀fí ń jẹ́ ìdáhùn sí béèrè sí àgbèrè lọ ibi tóbìnrin bá fẹ́ kúrò nínú ìlú kan ìlú kejì tó ti di kó fẹ́ àjò òfin ẹ̀sìn wa ò gba káwá fi obìnrin yẹn pé kó máa lọ àti ká tẹ̀lé lọ àti kẹ̀ kájẹ́kẹ́ nìkan nínú àwọn tá a yìí wọ́n tẹ̀lé lọ ṣẹwárí ọmọ ọmọ ọkọ rẹ̀ tá ń sọ yẹn náà ó ti bọ́dọ̀ jọmọ tó ti káwá rò mùsọ́fà tẹ̀lé ààrẹ jáde pé wá tẹ̀lé kan tó fẹ́ ṣe bọ́mọ̀ mi ọkùnrin ni rárá o lọ́mọdé mélòó kò sí bàlágà kò tóun lọ ṣe yẹn kò sí lè ríra rẹ̀ àti mahram ọmọ tó ṣe ń sọkó sí biskit àwọn ti ti tẹ̀lé ya rẹ̀ lọ ìrìn àjò láti mọ̀ pé àlẹ́sùn kì í ṣeré kí ń ó kọjá ọ̀rọ̀ à ń ọ̀rọ̀ dídí ìjọsìn tó bùkátà sí kára balẹ̀ kọ́kọ́ wà ń bí téèyàn ṣe ni ibi tá a tó fàdé tó yé délélé ìtú tẹ̀lé nígbà tí arákùnrin yìí béèrè béèrè yìí tán lọ́wọ́ anábì sallallahu alaihi wasallam ó wọ́n sọ fún anábì yìí kí sọ̀dá pẹ̀tà nítànà ojú kọ́ wà rí dábàtìrí pé àrà fẹ́ sán tó gbẹ dún bó ṣe kọ́kọ́ dún yẹn ìṣọ́nà àbáníká sọ a sọ yìí kan nínú àtọ̀hábà ni èèyàn gbọ́dọ̀ sọ kára yẹn tó wá sán kó wá dà kan orú bí tíyàn bá wà áyà lọ Islam kí ló ń ṣe inú ẹ̀ gan táà ń ṣe inú rẹ̀ pọ̀ gan o. سبحان الله يسبح رعد بحمده والملائكة من خيفته confam tested ní ìfẹ́rẹ́fẹ́ tó mú wá wáyé ló fi sọ anábì tó gbà sọ́la ló sọ tẹ́rẹ́ gbogbo táwọn èèyàn fi ń wá pàtàkì ṣòfò owó fíìmù owó kankan àwọn tẹ́rẹ́ há tó rí pọ̀ gan-an tẹ́rẹ́ pé tí èèyàn fi máa kú èèyàn lórí gbogbo ẹ̀ há tán kẹ̀dẹ̀ wọn ajẹ́ kan wọ́n náà máa hàtórí ẹgbẹ́ káàkiri tí wọ́n mọ̀ ẹ̀dẹ̀ ha lọ́wọ́ yẹn kọfílẹ̀ náà kan ti mọ̀ kó máa yẹ kan máa sáré kẹwàá máa jẹ́ àgbà tó bá gbọ́ pé sọ́mọ kan ti mọ̀ tán bá máa sọ nígbà tán bá bẹ̀rẹ̀ sí sọ wọ́n ti ń pa àwọn ìyá wọn àtàwọn bàbá wọn níjà lé ní àwọn náà lè máa hara torí ahọ́n wọn àǹfààní ẹni yíwá sọ fún ànábì pé sọdá pípa ó sọ ló sọ bó ṣe wí bó ṣe kàálẹ̀ náà ló ṣe rí sọmọlá ló sọ̀rọ̀ àwọn sọ̀hábà ní ètò ṣíwálé mọ̀jú rí ó kọ́kọ́ dé àmọ́ rí ó jókòó sí ànábì sọmọlá ló sọ̀rọ̀ kò tó wá ṣe jókòó wọ́n ní ìmọ̀ wá ṣe wá pé ó ń bèèrè ó lẹ̀ tún kàn fún àwọn táwọn ẹbí sọ pé òótọ́ ara ẹbí sọ ó tún tẹ̀síwájú ọ̀kàbẹ̀rẹ̀ ní àlẹ́ ìmọ̀ asọ́kùnmá kórè gun Islam mélòó orígun ìmánì ti ẹ̀rẹ́ fà mẹ́fà lórí yẹ ìkọ̀wà ẹ̀sìn ó dúró lórí nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ al'islam àti gbogbo ta kójọ sínú rẹ̀ yìí tó ṣorí gùnmáhùn ẹlẹ́kẹ́jì al'iman ìgbàgbọ́ ẹlẹ́kẹta al'ihsan ṣẹwàá islam yẹn òun lórí gun márùn-ún al'iman òun lórígun mẹ́fà sáàmù sí àtíkọ́ fèé ṣẹ́rí al'insan òun ni orígun ẹ̀kan ṣoṣo péré orígun ẹ̀kan ṣoṣo péré ìyẹn ló wá ìyẹn ló díjọ́ jù tí yẹn bá ti ṣìyẹ gbé báyìí islam àti imani gbogbo ẹ̀ dàrú ìsàn yẹn dárọ́jà tẹ̀ òun ló gbẹgẹ́ jù sẹ́yìn àwọn ti ti bọ́ ṣe tún sí yẹn táwọn ẹni fi jáde ìbílẹ̀ lòlóhùn yẹn àlèsàràtọ̀ sára ẹ̀yàn ti pé ṣùgbọ́n tí àwọn ti rè tò síbẹ̀ ọ̀rọ̀ ẹ̀yàn bò ṣe lórí ẹ̀sìn àwọn abẹ́ kárí ní kò ń ṣe ìsìlámù lórí ẹ̀kọ́ náà ń ṣe ìyẹn bẹ́ẹ̀ máa ṣe kárí

nǹkan kí síbẹ̀ o àwọn bàbá ń lè yọ wá ní ẹ̀kọ́ kí tẹ́tẹ́ rà gbó al-iman wàtán yìí bẹ̀rẹ̀ láàrin pé àkílírí ah, ní àní ìmán fún mi ní ọ̀rọ̀ nípa tá àpẹ ní ìmán arábìnrin ẹ̀sùn kan mẹ́fà fà àkọ́kọ́ náà nípa tó mìíràn bẹ̀ wà ó gbọ́dọ̀ nípa ìwọ nípa tààrà lọ́rùn báà ló ti jẹ́ ṣólétàn kò ní ṣólépìlẹ̀ kò ní ṣólẹ́bí kò ní ṣóbímọ kò bí ṣónáyà kò ní à kí ló wá dé onìkan ṣọ́nà lẹ́ni tí ń jọ́lọ́run ọba rẹ̀ jẹ́ òun ọba sápá ẹ̀ka gbogbo nǹkan tó pèsè gbogbo nǹkan tó nímọ̀ nípa gbogbo nǹkan tí ò tí ò lè ṣe kí ló wá dé tí ò bímọ tí ò bá tún tí ò lè ṣe kò òun kó bí i onu òbí lè kìí púpọ̀ ní kápá àti lọ́mọ kí lẹ́rẹ́ tí wà níyàwó bó ṣe dáwọn obìnrin tó rẹwà tó sáyé káàkiri kò ń ó nílé ṣìbẹ́yàn lẹ́yìn rí tó ń ṣe ilé mọ̀ àwọn àlékà ọlọ́run bá ń kọ́ kò dẹ̀sẹ̀ ń sápẹ́wọ̀ pápò sí sápẹ́wọ̀ pápò sí tí ò ní mọ́ pápò sí tí ò lè ṣe kò sí tí ò rí kò sí tí ò gbọ́ ọ̀yá olẹ́ni tí ò ṣe farapamọ́ fún tí wọ́n bá ṣe lè farapamọ́ fẹ́ déèyàn kò sì ọlọ́run ṣe farapamọ́ fún ọlọ́run nìyẹn ẹ wá ṣàlàyé rẹ̀ kí ló wá dé kí láfẹ́ wọn pa rẹ̀ mú tó fẹ́ ká sí náà ní kákan máa sin òun ò ká lè gbà pọ̀ nìkan náà lọ́lọ́run ká má gbẹ́sẹ̀ fẹ́ lónìí ò tán الإيمان بالله وملائكته أتى ملائكة ولهم ولهم دعوة ملائكة مفرد wa nínú wọn kò torúkọ wa ó kọ̀kọ̀ wọn ní mọ́lákùn irú màlẹ́kà tọ́lọ́wọ́n ní kó ma wá gbẹ̀mí ọlọ́wọ́n torúkọ ẹ̀ fún wa àwọn kò sí nínú hadith kankan bí táwọn ti pínlẹ̀ zarahibi àwọn kan ní wọ́n mú tí wọ́n pè bẹ́ẹ̀ àwọn afọ́njálà bí tí wọ́n di tíra tọ́ba ti yá ti ní wọ́n kọ orígun wọn kọ jìbìrìlì ìkàìlì tọ́lọ́bìlà zarahibi àwọn náà ń ṣílẹ̀ lọ́wọ́ máa bùgàrí tíra sáárín ẹ̀ kò fẹ́ rí ẹ̀rí kan tó lẹ́sẹ̀ ńlẹ̀ tó pè ní tó pé tó ń gbẹ̀mí lẹ́ zarahibi kí lọ́lọ́ àwọn akọni náà al nígbà náà mọ́lákù ìmọ̀ òsì lẹ́bí ó kìlà lẹ́kọ̀ọ́ mọ̀lẹ́kà ti ń jẹ̀mí táwọn ọlọ́run bá ti ní kó wà pẹ̀lú yín twenty four seven kó padà kó tóun fẹ́ gbàkógbà kó dẹ̀ yí padà. kẹlẹ kó sunkún kẹlẹ ní rẹ ní ẹlòmíràn ẹlẹ èèyàn tó rẹ nígbà tẹyàn kú à ah, àwọn kan rẹ ní kò síbẹ̀ nínú àṣẹlẹ̀dá tó láyé tó wá jáde láyé àwọn kan rẹ ní tó tẹ̀ lọ pẹ́ o lọ́kàkọ́ ó fẹ́ wípé wọ́n náà fi fi kú yọ ni tó bá dé ní wà bàjẹ́ náà ní àwọn ká rẹ̀rin kó lọ àwọn ká dẹ̀ àwọn ká tó sunkú kó lọ ẹ̀dàkùn àní jáde láyé káwọn kan máa bà ní jẹ́ káwọn kan máa bínú kọ́nà tó fẹ́ka ànábì ọlọ́run àlehìmù sọ́látò sọ́lá torí bẹ́ẹ̀ wọ̀lẹ̀ ìmọ̀ kí ló rúkọ wọ́rà kò tó wà lè ṣáájú òjò mikael mikael oníwọ́rà kò tó náà tó lè ṣáájú òjò kí ló rúkọ wọ́rà kò tó náà tó lè ṣáájú kó wá fún fèrè sínú pópó tí gbogbo ẹ̀dá tó fi kú pátá tẹ́yìn máa padà sára kó wá tàbí a máa tó jáde nínú ilẹ̀ dé ìgbà tí ètùtù àwọn kan náà àwọn lẹ́ka ọlọ́run ọlọ́run bá dárúkọ wọn fún wa àwọn kan dẹ̀wà tọ́lọ́ àwọn dárúkọ wọn wa àwọn tí ò dárúkọ wọn fún wa kéré gan-an ló tí dárúkọ wọn wa ni wọ́n pọ̀ jù náà bákan náà awọ́rọ̀ nígbàgbọ́ nípa pé àwọn lẹ́ka méjì wa wa kò oníkàlùkù wọn bá ṣẹ̀tún wọn lọ lójoojúmọ́ ṣe táwọn gbà nìyẹn ìkan kọ dáadáa wá táwọn ṣe lójoojúmọ́ ìkejì ń kọ kòrókò táwọn ṣe tí wọn bá ti ṣàìdá àti bẹ̀rẹ̀ kọ kalẹ̀ tí wọn bá ti dáadáa àti tí wọn fura láti máa ṣe dáadáa èèyàn ni máa ṣàìdá tó pẹ́ tó ń kọ́ ti wà pẹ̀lú ẹ̀ tí wọn bá ti ẹ̀rù pé wọn ti gbé wọn ti bẹ̀rẹ̀ kọ àfàyèkọ́ kí ni wọn ṣàìdá fúgbà tí wọn ń kọ́ sọ́dọ̀ kí a má tẹ̀rẹ̀ lè tó ń kọ́ èèyàn ṣá mọ̀ pọ́lọ́ ti sọ pé wọ́n kọ́ kọ́dà kó má tẹ̀rẹ̀ síyàn tó ń kọ́ kí èèyàn tẹ̀rẹ̀ sí ju pọ́lọ́ bá ń rí òòrùn kó tó bọ́ra lẹ̀ sí ẹni tí ò lẹ́sọ̀ àti bọ́ra lẹ̀ fún kó tó mú bẹ́rù kó tó máa yí ìwé tó lẹ́sọ̀ àti yí tí kì í ṣe tọ́ ẹ̀ kòtò tí gbogbo àwọn àbàjẹ́ ilé ó yá tó ṣe tán máa dúró ti ẹgbẹ́ kò ṣe ìwọ́n náà dẹ́gbọ́dọ̀ rántí ọlọ́run mi wọ́dọ̀ ṣe kò tó mú ọ̀fẹ́ máa já ọ̀fẹ́ ju dé ẹ̀dẹ̀ ẹgbẹ́ lọ́rùn ìpìlẹ̀ ń pa ìbàjẹ́ kọ̀ọ̀kan láyé o ìtí pépà ń gbé jáde bóyá ìdá kan nínú ìdá ẹgbẹgbẹgbẹgbẹrún ìtàwọn èèyàn ń ṣe ní ìpínlẹ̀ mọ́lò ní nínú rúùlù wátàwà yìí tí ọlọ́run bá tó àṣírí tó ṣẹlẹ̀ ló àwọn ọkọ̀ kàkàkiri táwọn èèyàn bá rí ah

ẹ̀rí rẹ̀ ó pọ̀ rẹpẹtẹ gbàtọ́lá fẹ́ dá àwọn èèyàn àwọn màlẹ́kà lọ́lọ́ ń sọ fún pé òun tó fẹ́ dá àwọn kan sórí ilẹ̀ ayé o wọ́n fi sọ fọ́nà nípa ṣẹ́jà àlùfí àmọ́ ìṣòdì fi àwọn ìṣòdì dì máa táwọn tó fẹ́ balẹ̀ jáde tó fẹ́ lọ dá síbẹ̀ tọ́ wọ́n ló mọ tó fẹ́ ṣàwọ̀ ní wọn pa rẹ̀ o àwọn olùmọ nínú tafsiri ní kí ló fa sí béèrè ibi wáyé wọ́n ní títorí pé àwọn màlẹ́kà ọlọ́run kò sí kékeré kankan láàárín wọn عباد الله مكرمون قتلت أنه لا يعصون الله ما أمرهم كفتنا بانك وشن وما يشي ومن رأس يا ولهم ṣùgbọ́n ọmọ kọ́lá ń dáhùn kàtà ń jẹ́ àwọn àdìgbòndó ọmọ kò kékeré wà ní àwọn ẹ̀mọ̀ níwà nínú wọn wọ́n fi tó rò pé ṣerú àwọn ẹ̀yẹ ló fẹ́ dá àbí irú tiwa wọ́n fẹ́ mọ̀ náà ni torí pé kì í tẹ́ lọ́rùn táwọn àdìgbòndó ti jẹ́ kékeré máa ń ṣe kí lẹ́tà ń lé yóò lè dàbí tiwa ṣùgbọ́n àwọn màlẹ́kà ọlọ́run àwọn òfin fẹ́yàwó wọn fi dí mọ́ wọn ẹ̀rẹ́ ń jẹun ọlọ́run ọmọ ìdá àwọn bẹ́ẹ̀ sẹ́ṣà ní anábì sọlọ́sọlọ́ ní sàbọ̀ọ́nà alfa minal malaika ètò fún ní àṣẹ rahman kùlẹ̀yà ní wọ́lá yà wọn dóòdó makamakala sọlọ́ àdùsọlá ó ní seventy thousand àwọn màlẹ́kà tí wọ́n rọ kiri ká àlẹ́ àríṣì ọlọ́run lójoojúmọ́ seventy ní wọn dẹ̀tí àwọn mìíràn tó máa wá lọ́jọ́ kejì láti bàtọ́ ti dá àlẹ́ àrà ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ẹwú yorùká wọn wọ́n ṣe pọ̀ tó jupiter kìyà wọn wọn máa ṣe lọ bẹ́ẹ̀ náà ni àwọn tó wálé ní kọ́lọ́ wọn wá lọ́la wọ́n pọ̀ ló ń tàbí kì í ṣe díẹ̀ ìgbà tó náà wá dá tá a fẹ́ fẹ́ mọ̀ wípé àwọn àdìjọ́nú síwájú wa ìgbà káwọn màlẹ́kà wá ṣe ìgbọ́lọ̀ ń tóbi lára Adam ẹ̀rí píkan náà mẹ́rin lè

wọ́n lè yíra padà wọ́n lè jí oríṣiríṣi nǹkan tí èèyàn lè mọ̀ wọ́n lè yára tẹ́bá ń pa yára jẹ́ àṣà àwọn yára ọkọ̀ jẹ́ àṣà àwọn àlékà ọlọ́run èèyàn gbọ́dọ̀ nígbàgbọ́ nípa àwọn àlékà bákan náà wọ̀kútùbìhì àwọn òwe òfin ọlọ́run agbọ́dọ̀ gbà wọ́n gbọ́ yóò fi kọ́ ọ̀tọ́lọ́ntìfẹ́ránṣẹ́ wáyé ṣùgbọ́n kan ṣe tó kàn wá ọ̀nà alukur'an torípò pa àwọn olóòfin tó ti wáyé tẹ́lẹ̀ alukur'an ti di oṣù pa wọn rẹ ètò ọlọ́run ọba ni ìyẹn ti ẹ̀sá láti pa àwọn ànábì tí wọn ìkan tó wá dé náà lè tó kan gbogbo wa títà alukur'an bákan náà wà rúkú lè yìí agbọ́dọ̀ nígbàgbọ́ nípa gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run èèwọ̀ ní àwọn ọ̀dọ̀bìnrin náà tẹ́lẹ̀ wọn gbogbo ń tà ilé kankan la máa mú àwọn ohun táwọn olùmọ̀ ẹ̀sìn sọ

kò ní jẹ́ kí yàn kan máa mú gbogbo nǹkan ní ní mú bí bàtẹ́ ò ní kú mọ́ ṣá máa rántí kúrò jọjúmọ́ ṣá èyàn gbọ́dọ̀ má máa rántí ọ̀rí ọ̀rọ̀ pẹ́lẹ̀ mi máa rántí ọ̀ ẹlẹ́mí ti máa gbàgbé ikú níjọ́ tó bá gbọ́ pẹ́lẹ̀ kọkú ló máa rántí pẹ̀lú rẹ̀ nínú àwọn ti máa kú rárá

sáàbẹ̀ jù mẹ́sàn mẹ́wàá ẹ̀tọ́ wá tún bẹ́ẹ̀ lọ láti inú yíyìn àti wá fi dìgbà tó fi ní sọ́pọ̀ pàndì náà ẹ̀ta bá tún kúrò ń bí àti kí n lọ bẹ̀ kan àyàtùbà ìsàkíyà ìyẹn nínú sáré akọ̀fíṣì ní sọ́pọ̀ pàndì náà ni láti bẹ̀rẹ̀ láti máa wá dìde dáwọn lọ sí permanent site wa àmúkù lọ sí permanent site kọlọm kó sáré jọ́nà ní pọ́wọ́ ní sàtì láti gbogbo underside underside ẹ̀rí kó gbogbo underside tá a máa sọ láyé yẹn náà kò sẹ́ni kan tó sọ fún òun lọ sí permanent site torí gbogbo site tá a lọ káàkiri tó wá pété ní permanent rọ ló pa site náà ní káyà máa pè é àti múùfù lọ sí site wa ẹ̀dọ́ wa lọ sí múùfù lọ sí permanent site tó ń rọ ló pa agbọ́dọ̀ máa rántí ibẹ̀ yẹn o ojoojúmọ́ tàbá ti tají lóru kásọ̀rọ̀ tá ah, ọlọ́run tó dẹ̀ ní padà tó dára wọ́n ti wà láyé alhamdulillah yẹn náà alhamdulillah lẹ́bẹ̀ẹ́ àyàrá wàlọ́kọ́dà ibi tá a dé iná gbẹjẹ gan ibi tó pọ̀lọpọ̀ àwọn èèyàn ti mọ táwọn wá ṣe láyé mọ́ rèé fẹ́nẹ́kàlùkù wa bá ti wà yìí wàlúwáhí ọlọ́run ò lè kó nǹkan fún wa dọ́gba torí ní tó máa ní àdéhùn ìfẹ́ ní láyé jù wà rẹ̀ kéèyàn sá ẹni kó mèrè sáàdì gbogbo àwọn tó kún mèrè sáàdì tí ẹ lọ kò ní jẹ́ kọjá ń sọ́lọ àwọn olùfẹ́ ní láyé kéèyàn ń kọ̀ọ̀kọ́ máa mojú ìsún kankan ìjágbọ́ rẹ̀ kò ní kọ́lọ̀ máa kò tó fẹ́ fún láyé fi ẹgbẹ́ tí Yorùbá náà ronú títí títí tí wọ́n máa wọ ẹlòmí wọn ní ah, owó màmá gọ̀ o owó màmá gọ̀ o ẹ̀dẹ̀ rẹ̀ lómi ẹ̀ máa ẹ̀dẹ̀ sọ pé lè lówó lówó báyìí owó òfin ìṣẹ̀kọ̀ yọ lára ẹ̀ alọ́lọ́wọ́ bá fún ẹ̀rẹ́ lò ní kẹ̀rẹ̀ rẹ̀ náà aláwọ̀ kò mọ̀ yàmà nílé ìkẹ́ ẹni sọ pé ẹni mẹ́sẹ̀njà lásán ẹ̀ẹ́rí ọ̀gá mi ẹ̀ẹ́rí dẹ́rẹ́bà ẹ̀ẹ́rí jí dẹ́rẹ́bà mú ẹ̀rù fún ọ̀nà ọ̀gá aṣọ agbóla rẹ̀ bàtà gbogbo ẹ̀ gbogbo ẹ̀fíṣẹ́ rẹ̀ ẹ̀rù aago tó ń wọ̀ kan fọwọ́ mú gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbogbo eyín náà gẹ́gẹ́gẹ́ta àníbọ́lá ṣe ṣe nìyẹn sẹ́yìn fẹ́ kú ọ̀tọ́rítì ọlọ́run ní kankan ṣe nìyẹn kọ́dà lówó lọ́wọ́ ṣùgbọ́n owó yẹn pọ̀ tó ara rẹ̀ ò ní gbówó jáde owó

yẹn náà tí yorùbá bá fẹ́ búyàn tán a ní kò lè gidi ìgò kọ́ àyàn kókó dẹ̀ mú ìgò kó fi díẹ̀ kan yan ọ̀dà báyìí kó dẹ̀ gbé kúrò kó dẹ̀ gbé síbi kan ó ti kọ́ ó wọ́n ní kò lè fi kọ́ <laughs> tó bá tún kò ń gbé kúrò ń gbé sí bí a tún yí a tún kọ́ bí nǹkan eléyìí àlùkọ́dà àwọn èèyàn ọmọ rẹ̀ níbi kọ́dà yìí ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ a mú àkùrẹ́rẹ́ àlàyé wá nínú ìdánilẹ́kọ̀ọ́ àti iye ń bọ̀ ìgbà tí sàhábì tí ànábì dáhùn ìbéèrè yìí tán ẹni náà tuntun fún ànábì pé sọdá pẹ̀tà nítorí sọ yìí náà bẹ́ẹ̀ náà ni òpó mẹ́fẹ̀ẹ̀fà yẹn náà ni kò ju bó ṣe sọ yìí náà lọ àbí ọ̀nà àbákọ́ jẹ wọn báyìí tí a tún gbọ́dọ̀ nìkan lọ́kọ́ sí ní okùnfà dáadáa fún ìrìn àti iláyé ní àtúnjẹ ìgbàlá ìfẹ́ àwọn sọ̀tàn kan àti sọ̀tàn kàṣà dáadáa ìlà ìlà ìtọ́sọ̀rọ̀ àti ìlú. kí a kẹrẹ dáwọn béèrè tó wá látọ̀dọ̀ àwọn obìnrin nítorí àsìkò wa àti sàdéhùn pé àmì máa jẹ́ kí aago mẹ́fà yóò máa kọjá àti máa yàn dá wa. tó bá jẹ́ ẹ̀kọ́ náà láti dáhùn nínú ẹ̀ lónìí àdúró ń bẹ̀ náà When uh, someone is uh, as a trader who is intending to go to the market like Lagos, it is very very long. And the amount the trader is taken to the market cannot buy such goods. So uh, it is for the customer, you meet them, so okay, but you get the message in, or you are the place. gẹ́gẹ́ bí mọ́sálà ta fífìlẹ̀ ẹ̀kan náà ni fún wọn béèrè béèrè ilé orí ìbéèrè ẹ̀kan ṣe náà nàmà dáhùn lónìí àdáhùn tó bá tó pè ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ̀yin ọkùnrin ẹ má bínú pa nílé gba ìbéèrè ẹ tọ́jú ìbéèrè yín àbí kẹ̀kẹ́ sẹ́ńdẹ̀ tó wà nílé orí wọ́tà kẹfà máa gbàgbé. wọ́n ní gẹ́gẹ́ bí oníṣòwò tó fẹ́ lè kó fẹ́ lọ rajà ṣùgbọ́n kápítà tó ní lọ́wọ́ kò o fi bá kó fi ó lè gba owó dání lọ́wọ́ kọ́sọ́mà kó fi ní òun bára ṣe ti yé wa ṣé yẹn yé wa èèyàn tó ń ta aṣọ lápẹẹrẹ ó dẹ̀ fẹ́ ra gíní fẹ́ ra léèdó fẹ́ ra tí wọ́n gbó tó wà lọ́wọ́ ẹ̀ kò tó kó ra gíní lọ ó dẹ̀ náà tí wọ́n ti máa ọ̀fẹ́ fi ọ̀fẹ́ fi ṣe ayẹyẹ ìyàwó mọ́ àwọn lówó tó tó bẹ́ẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n tó bá bá àwọn ará bọ̀ wọ́n náà máa rèrè sí ẹ̀ tí ó wá lè gba lọ́wọ́ wọn fi wọ́n ṣòwò nínú ṣẹ̀rẹ́ islam látẹ̀jẹ́ máa lẹ sàáìdà kọ́ídà ní sánà ìfi kọ́ wa ni tán tó bá ní lọ́wọ́ ohun tí ẹ̀ máa ń tà ní tí ẹ̀ bá ní lọ́wọ́ kó wá gba owó lọ́wọ́ ẹ̀ kí ẹ̀ gba owó lọ́wọ́ ẹ̀ nìyẹn kó tó bá pé àdéhùn yín wọ́n mú sáǹpù àṣẹ yẹn lórí igbá lọ́dọ̀ yẹn fẹ́ rà wọ́n wá ti wá gbé fún yín ní kọ́ńtrákì pé wọ́n fẹ́ ra iye nǹkan aṣọ báyìí o ẹjá gbọ́ wáyé o a fẹ́ ra iye nǹkan aṣọ báyìí o àwa twenty la fẹ́ lu afẹ́fẹ́ ṣènáwó jẹ́ tẹ́ bá ti lọ́dẹ̀ bá wa gẹ̀ẹ́sì ẹ̀bọ̀ wọ́n wá fún yín lówó wọ́n tẹ́ pọ́sìtì owó sọ́dọ̀ yìí ṣẹ́rí tó fi ń dá àlùfòrò bísínẹ́sì bẹ́ẹ̀ wọ́n pẹ́ kẹ́yìn sáré wá owó yá lọ́dọ̀ ẹnìkan kẹ́yìn fi rà ẹ̀yìn nígbà tẹ̀tẹ̀ rà tán kẹ́yìn fi owó yẹn rà ẹ̀yìn nígbà tẹ̀tẹ̀ rà tán tẹ́wàá tàkùn ọ níye kíyè tó bá wù yá ti tàkùn ọ tí wọ́n kẹ́ gba owó títí wọn kẹwàá lè fún wa rà á ẹgbà owó títí wọn ẹwà lọ fi ń ra ẹtí ń ta ńṣẹ́ yìí ò ní lọ́dọ̀ ẹtí ń ta fún ọ ìyẹn ní sẹ́rẹ́ àdáàmú ń lé wa sáǹdì ẹ̀ kò dẹ̀ tún tó túbọ̀ ń fa tọ́lọ́ fi ń lé wa sáǹdì irú àwọn òwò báyìí kọjá wípé ewu tó wà ń bẹ̀ tó lè padà di wàhálà sẹ́wà tẹ̀rẹ̀ tí wọ́n tẹ̀ rántẹ̀ fi parí ẹ̀ sẹ́wà fẹ́ tẹ̀ tí wọ́n tẹ̀ fẹ́ ta ṣùgbọ́n tẹ́ gba owó lọ́wọ́ ẹ gba owó lọ́wọ́ ẹ̀ nìyẹn ẹ wá lẹ́ ẹ̀rẹ̀ ti gbọ́wọ́ lọ́wọ́ ẹ̀ ẹbá dọ́jà ní kí ní ẹbá lọ mọ́ mọ́yí lọ́wọ́ ṣí ẹ̀ lánà bẹ́ẹ̀ pàbúrẹ́ ìgbẹ̀mọ̀ sánú lánà ẹni kókè ṣé ilé ìlẹ́fẹ́ rà àkàrà ó wà nílẹ̀ dáadáa ìtẹ̀yìn mélòó tá a ní ẹ̀sìgbàjúrò rẹ̀ ẹ̀yìn ti ń dá tọ́mì pé lọ́jà lẹ́kọ̀ọ́ kò ju three three thousand naira lọ kò ju three thousand lórí ẹnì kankan nígbà tí a máa dínkù náà wá sọ pé àkóró òjá kọ́kọ́ aṣọ yẹn wọlé mọ̀ ìyànà méjì nìkan tó ní lórí gbá five thousand five ló ń ta ọlọ́run ọ̀fẹ́ kárakára nira wa ó fi ń dí wa sáǹdì àwọn orúkọ bẹ́ẹ̀. ọ̀nà dé ó kóòrà àwọn ya ti pàrọ̀ a ti fún yàn ẹbá agbọ́jà wà pẹ̀lú òtú náà fún wọn so bá kó wa máa pèsè sí ní kọ́lọ̀ kó bọ̀ tó dàbí náà ní kí kọ́lọ̀ ń bòyàn láti rí kíyàn owó ńlẹ̀ tó máa jẹ́ ohun tí máa fi ṣe kápítà tó máa fi ṣòwò kó má lọ kó sínú سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب السلام عليكم ورحمه الله وبركاته